وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́ fún ọlọ́run bá àtọ́rà dékèké ọlọ́run àti ìrìnàjẹ́jẹ́ tọ́lọ́run fún ànẹ́gbà Muhammadi sallallahu alayhi wa sallam àti àwọn aráyé annabi sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà annabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùrí ojú ọ̀nà annabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìgbèdà tẹ̀yàmà àlàyé tí a bá lọ òun náà ni ìdájọ́ ìkúnlẹ̀ kí ẹni ìtẹ̀kíra ẹni ilé tó yẹ pé ó gbajúmọ̀ láwùjọ wa òun náà ni a ń bálàyé lọ ní àorí ìdájọ́ ẹ̀ ibi tí a wá bálàyé ẹ̀ dé òun náà ni àwọn tí wọ́n gbà yí pé ìkúnlẹ̀ kíra ẹni wípé ẹbọ ni gbogbo ẹnikẹ́ni tó bá ti lè kúnlẹ̀ kíyàn gbogbo ẹnikẹ́ni tó bá ti lè tẹ̀ láti fi kí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ irú ẹni báyìí ti ṣẹbọ nìyẹn àwọn ẹ̀rí tí wọ́n gbára lé òun náà nìkan tí a ń sàlàyé láti gbàgbọ́ yí ẹ̀ ẹgẹ́ bí ó ṣe lẹ́tọ̀ọ́ ká gbàgbọ́ yí ẹ̀ káwọn bá fi ṣàṣìṣe torí pé ìṣàṣìṣe níbi irú àwọn nǹkan báyìí ìdájọ́ rẹ̀ yóò ní agbára gidi gan tàbátìlẹ́ta níbi ìdájọ́ ta fún iṣẹ́ yìí a jẹ́ sí pé ìdájọ́ tá ma gbélé ẹni tó ṣiṣẹ́ yẹn náà lórí ìdájọ́ tó lásìsẹ́ ni láfi gbọ́dọ̀ ṣọ́ra ká mọ nǹkan tí a bá fẹnu wa sọ àbí ìdájọ́ tá bá ma fún àwọn èèyàn a gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run bá lórí ìdájọ́ náà ọmọ jẹ́ sí pé hamasa ìgbónára àátífà bí nǹkan ti kanilára tó bẹ́ẹ̀rẹ̀ láti máa gbé ìdájọ́ kalẹ̀ so a gbọ́dọ̀ gbé dájọ́ kalẹ̀ pẹ̀lú insaf pẹ̀lú dédé àti dọ́gbandọ́gba so tó pọ́ lọ́wọ́n bá alikẹ́lá nífẹ̀ẹ́ alimọ́kọ̀ọ́sẹ̀ tóòlù àwọn olùṣe dọ́gbandọ́gba àwọn olùṣe dédé wa idha hakamtum bayna an-nasi an tahkumu bil-'adl ọlọ́run tẹ́ bá fẹ́ máa ṣèdájọ́ láàrin àwọn èèyàn tẹ́ bá fẹ́ máa ṣèdájọ́ lé àwọn èèyàn lórí ẹ máa jẹ́ kí ìdájọ́ yín máa jẹ́ ìdájọ́ òdodo ìdájọ́ déédéé ìdájọ́ dọ́gbàdọ́gbà náà àwọn afá tí wọ́n máa ń ka tọ́jẹ̀ máa ń gbára lé láti fi jẹ́rìí gbé ara wọn lórí pé ìkúnlẹ̀ kí ẹbọ ni òun náà làwọn nǹkan tí a ń sàlàyé lọ níjọjọ́ akábí ọ̀rọ̀ afá méjì nínú àwọn ọ̀rọ̀ àwọn afá tí wọ́n máa ń gbára lé inshallah ta'ala á tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ àwọn afá yìí eléyìí tí a kọ́kọ́ ká òun náà ni ọ̀rọ̀ Sheikh Ibn al-Qayyim al-Jawziyya rahimahullahu ta'ala ìkànnà àwọn àgbàfà fún gbogbo mùsùlùmí pátá tí wọ́n jẹ́ ọmọ kéwú àgbà fún alìmáàmù Ibn Taymiyyah rahimahullahu ta'ala tí a pè wọ́n ní alìmáàmù Ibn àfá àgbà ni wọ́n àfá súnnà ni wọ́n nínú àwọn tí wọ́n pé wọ́n pèpè sí ẹ̀sìn ọlọ́run ọba lórí ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam nínú wọn ni wọ́n wà náà ọ̀rọ̀ wọn nínú tírà wọn tí a pè ní àtíbù nábàwí àtíbù nábàwí tírà yìí ṣéèkì fi sọ̀rọ̀ nípa àwọn ìwòsàn nẹ́bí àwọn ọ̀nà tí a nẹ́bí sallallahu alaihi tó fi máa ń ṣe fún àwọn èèyàn náà ń pè ní àtíbù nábàwí bákan náà wọ́n tún sọ ọ̀rọ̀ ìbákan náà nínú tíra wọn tánkù ní zadul ma'ad ìpèsè sílẹ̀ fún ọjọ́ gbẹ́dà kìyàmà náà pè ní zadul ma'ad nínú tíra wọn yẹn wọ́n sọ àwọn ọ̀rọ̀ yìí bẹ̀ nínú tíra méjì tí mo sọ yẹn tó jẹ́ ká lọ wo títí nínú àtìbùn nábáwí tí a bá lọ wo page 118 nínú àtìbùn nábáwí page 118 wọ́n sọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà ni pé wọ́n ni wa ashraful ìbòdíyàtí ìbòdíyàtù sọ́lá wọ́n ni eléyìí tí ó lápàálé jù nínú ìjọsìn táà máa ń ṣe fún ọlọ́run ba eléyìí tó gbajúmọ̀ jù tó ní àpẹẹlẹ́jù nínú àwọn ìjọsìn táà ń ṣe ó náà ni ìbòdíyàtù sọ́lá ìjọsìn ìrun kíkí wọ́n ní wàkọ̀dìtakọ̀ sáàmà ṣíyúkú wàlmùtàṣàbìhú na bílù ìlàmá wàlìjàbá àdírọ̀ wọ́n ní tẹ́bá bá wo ìrun yìí àwọn ṣéhù ṣéhù gbogbo àwọn nǹkan pàtàkì tá ń ṣe lórí ìrun wọ́n ti pín mara wọn lọ́wọ́ tán ẹ wo bí ìrun ṣe pàtàkì tó nínú àwọn ìbádà tá ń ṣe fọ́lọ́run ba tó ẹ́sì pé eléyìí tó pàtàkì jù nínú àwọn ìjọsìn tá ń ṣe fọ́lọ́run ọba pẹ̀lú oríkì ara wa òun náà ni asọ́lá ìrun kíkí wọ́n ní wọ́kọ̀ ìtakọ̀ sáàmà ṣíyúkú wal mutashabbihuna bil ulama àwọn ṣéhù ṣéhù àtàwọn ajíṣẹ́ bí àfà àwọn ń pè ní al mutashabbihuna bil ulama àwọn náà ti pín mara wọn lọ́wọ́ tán فأخذ الشيوخ منها أشرف ما فيها wọ́n ní nínú ọ̀rọ̀ eléyìí tó lápẹ̀lẹ́ jù nínú àwọn nǹkan tá ń ṣe lórí ìrun làwọn ṣíyúkù mú àwọn ṣéhù ṣéhù ìtàwọn gbá mú pé táwọn gbá mú pé wọ́n máa ṣe fáwọn òun náà ni tó lọ́lá jù ní tó pàtàkì jù lórí ìrun wàhúwà sujud òun náà ni ká máa forí kalẹ̀ fúnra ẹni àwọn ṣíyúkù gẹ́gẹ́ bí a ṣe ká nínú tíra tí a sọ pé àwọn Lajnatu Daima nínú fatawa àwọn Lajnatu Daima ta kà ní ìjẹjọ wípé àwọn kan nínú àwọn àfá báwọ́hárọ̀ wọ́n ṣe lọ́rùn ayẹ̀ lé àwọn ọmọ lẹ́yìn wọn lórí pé àfikà máa forí kalẹ̀ fáwọn irú wọn náà ní ṣe ń wí báyìí wọ́n láwọn àwọn àgbààgbà fáyìí wọ́n ni wọ́n mú sùjú ìforíkalẹ̀ fún wọ́n ní wà ákọ̀dá almutashabihuna bil ulama'i min a arùkú rẹ̀ wọ́n ní àwọn ajíse bí àfà àwọn tí wọ́n ìtàwọn mú nínú oorun pé káwọn ya máa ṣe fáwọn òun náà ni arùkú rẹ̀ títẹ̀ kí títẹ̀ ṣe bá ní sí àwọn mú ẹgbá sí yóò kílà àwọn mú àwọn mú forí kanlẹ̀ àwọn ajíse bí àfà àwọn olóko àfà àwọn mú kíni o àwọn mú ìṣerùkú rẹ̀ pé ẹ máa ṣe rúkú fún wa ní o ẹ máa tẹ̀ fún wa tẹ bá fẹ́ kí wa èmi ló kí báhùn ọmọ bàjẹ́ pọ̀ ọmọ gbọ́n wọ́n ní fàyídà lákìyà bá bá ẹgbọ̀ wọ́n ní tápá kan wọ́n bá pàdé apá kejì wọn rọ́kà ẹlẹ́hù kàmá yarka'u tàbá pàdé ara wọn rọ́kà àìlẹ́hù ó tẹ̀ fúnra wọn kàmẹ́ yọ́rùkà ìlmùsọ́lì ìrọ́bìhì sàwà wọ́n ní gẹ́gẹ́ bí ẹni tí ń kírun ṣe máa ń ṣe rùkú ìfọ́lọ́wọ̀n bá rẹ̀ gángan bẹ́ẹ̀ náà sí máa ń ṣe rùkú ìfúra wọn na wọ́n ní bí ẹni tí ń kírun bó ṣe máa ń ṣe rùkú rẹ̀ fọ́lọ́wọ́n ọba bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà wọ́n ṣe náà ṣe fúnra wọn wa akhadha al-jababiratu minhum al-qiyama wọ́n ní àwọn aláṣẹ àwọn alágbára in táwọn mú níbi ìrun àwọn tí in táwọn mú pé yàn máa ṣe fáwọn nínú kátà ń ṣe fún yàn lórí ìrun òun náà ní kí ni o al pé ẹ máa dúó wájú tiwa ní o ẹ máa dúó nítàwọn mú nìyẹn wọ́n ní fayakumul ahrar wal abidu ala ru'usihim ubudiyatan lahu ubudiyatan lahu wọ́n ní fayakumu al ahrar àwọn marú àbí wọ́n wà nàró wal abidu àwọn ẹrú náà àwọn alágbára àwọn wà lórí ìjòkó gbogbo èèyàn wá dìde lọ ẹ̀bùdí yẹtẹ̀ lẹ́hùn lẹ́ni tí ń fún àwọn tí lẹ́ni tí ń fún àwọn aláṣẹ yìí lẹ́ni tí fún wọn bẹ́ẹ̀ àwọn alágbára wọ́n ní kàtà àwọn amúnìyẹ pé máa wà lórí ìjòkó máa wà lórí o agbọ́dọ̀ mọ̀ alágbára yàtọ̀ sí ọ̀lẹ báwọn aláṣẹ wà lórí ìjòkó náà wà lórí ìjòkó máa dìde ni wọ́n ní kàtà àwọn alágbára mú kí ni o pé kí àwọn èèyàn máa dìde fún wọn ibudiyatan lahum lẹ́ni tí ń ṣe ìbáadà fún wọn kọ́ ìdù yíò wahum julusun àwọn ó sì wà lórí ìjókòó ti wọn waqad pé a tẹ̀ fún yàn a gbọ́dọ̀ foríkẹlẹ̀ fún yàn kódà a dìde fún yàn lẹ́ni tó kẹ́ni ẹ́ sì wà lórí ìjókòó káwàwà náà rólé lórí pánẹ́bílá gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ní fọ̀tọ̀ àyànfíhà ìwà máa ṣe irú àwọn nǹkan báyìí mukhalafatun sarihatun lahu ìyapa nẹ́bì tó clear ni ìyapa nẹ́bì tó dúó tọ́ ni fanaha ani sujudi li ghayri olóòrà náà bí sallallahu alaihi wasallam fi sọ wípé la yanbaghi li ahadin an yasjuda li ahad àrẹ́bì ní kò tọ́ fún ẹni kankan láti máa tẹ̀ fún ẹni kan wa ankara ala Mu'adh lamma sajada lahu àrẹ́bì sallallahu alaihi wasallam sì kọ̀ fún Mu'adh nígbàtí Mu'adh tó ṣe sùjúdù fún wa qala ma àrẹ́bì wá sọ fún pé mẹ́sẹ̀rú ẹ̀má wọ́n ni wa tahrimu hadha ìjẹ́ ìwọ̀ ìtẹ̀fúnni ma'lumun min dinihi bid-darura in tí a ti mọ̀ pé nínú ẹ̀sìn Ànábì lọ́wà ní láàrẹ ẹ̀sìn lọ́wà pé agbọ̀rọ̀gbàgbọ̀ yẹ pé èyí tẹ̀kíyàn wa tajwizu man jawwazahu li ghayri Allahi muraghamatu lillahi wa rasulihi ó wá ní gbogbo ẹnikẹ́ni tó bá ti wá lè tẹ̀ fún ẹlòmíyàtọ̀ fọ́ Ọlọ́run Ọba gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ṣe lẹ́tọ̀ wípé ká máa tẹ̀ fún èèyàn yàtọ̀ fún ọlọ́run bá irú ẹni bẹ́ẹ̀ ti ń takò ọlọ́run ó ti ń takò ànábì nìyẹn wọ́n ní fàyídà jáwọ́za hadha al-mushriku hadha an-naw'a lil-bashar wọ́n ní tí ọ̀sẹ́ bọ́ yìí tọ́bá fi lè sẹ́lẹ̀tọ̀ fáwọn èèyàn ìran nǹkan tá a sọ yìí faqad jáwọ́za faqad sahha annahu qila lahu wọ́n ní ó dẹ̀ lálàáfíà ikú wọn sọ fún anábì sallallahu alaihi wasallam pé ar-rajulu yalqa akhahu ayalhani ilah téèyàn bá pàdé ọmọ ìyá rẹ̀ sí kọ́tẹ̀ ṣe bẹ́ẹ̀ qila ayaltazimuhu wa yuqabbiluhu sí kí bá lọ́wọ́ qala na'am anábì ní bẹ́ẹ̀ ni wà áyùbọ̀n ṣéèkì ní bákan náà fàdínhìnáhù ìndà tàhíyà tí sùjúdù ìmá tẹ̀kíni nígbàtí a bá fẹ́ kíyàn kíyàn máa tẹ̀ sùjúdù lòun náà o gbogbo àwọn tó bá sọ pé ẹ̀ sùjúdù ó dìbà tàbá tó orí kìí kìí bá tó pé tàbá forí kalẹ̀ tẹ̀kí ṣéèkì ń takò wọn lélẹ̀ pé àdínhìnáhù ìndà ni nígbàtí àfẹ́mọ̀ ṣe bá ní sí láṣákà pé àwọn àfáà tó sì kọ́ wọ gan wọn tó yẹ pẹ bàtà Ibn Ibn Qayyim àwọn àfáà tó kọ́ wọ ni mọ́ sọ kìí ṣe wọ gẹ́gẹ́ o àwọn àfáà tó kọ́ ẹ wọn tó yẹ pẹ bàtà abẹ́ bàtà Ibn Qayyim naam kátó wá ní bàtà gẹ́gẹ́ ṣe bá ní sí

wọ́n ní tọ́lọ́wọ́ bá lékẹ́ láwí fún wọn ni pé káwọn ọbẹ̀ lẹ́ni tọ́tẹ̀ wà ìlà ṣéèkì ní tí tààbá lọ tú báyìí fàláyùmkin àdùkúlù alẹ́jàbá kò rọrùn kéèyàn forí kanlẹ̀ kọ́ wá wọlé kéèyàn forí kanlẹ̀ àti mú àti ọwọ́ yẹn àti erúpọ̀ àti gbóngbórí ẹsẹ̀ kéèyàn máa fi gbogbo lẹ̀ wọnú lé lọ wọ́n ní kò rọrùn bẹ́ẹ̀ o wà anhu annahi wa nìkìyàm ó dẹ̀ tó lálàáwí àpánẹ́bí sallallahu alaihi wasallam ń pọ̀ fún abíkámọ̀ dìde fúnra ẹni wà húwa bá nígbàtẹ́ni tí wọ́n dìde fún sí wà lórí ìjòkó kàmá tu'azzimul a'ajimu ba'duhum ba'duha ba'dha wọ́n gẹ́gẹ́ bí àwọn tí è ṣe dédé lárúbáwá ẹgẹ́ bá ṣe máa fi ń pàrà wọn lé hatta mana min dhalika fi s-salah wọ́n débi pé ànábì sallallahu alaihi wasallam ń pọ̀ fún wa gan nígbà tí ń kírun lọ́wọ́ níjọ́ tánàbí ń kírun lọ́wọ́ tánàbí wà lórí ìjòkó táwọn èèyàn dìde lẹ́yìn ànábì وأمرهم إذا صلى جالسا أن يصلوا جلوسا Ànábì ní tóhun bá ti lè kírun lẹ́ni tó jókòó káwọn náà jókòó ni wahum asihha nígbàtí wáyé pàwọn bá lálàáfíà àwọn lálàáfíà Ànábì sí ń sáré la udra lahum kò lẹ́tọ̀ fún wọn ní excuse láti dìde li alla yaqumu ala ra'sihi wa huwa jalisun kọ́n wà jẹ́ sí pé àwọn wà dìde Ànábì wà wà lórí jókòó ma'a anna qiyamahum lillah tó ti wípé ìdìde wọn sí bọ́lọ̀ rẹ̀ dìde fún àmọ́ nígbà tí ó ti máa jọ ẹ máa wo nǹkan bíi

kọmọdìde wọ́n ní tó ti gbé ìdìde wọn yìí àwọn tàwọn sọ̀hábà tán dìde kírun yìí sánẹ́bì náà dìde fún sẹ̀ǹpọ́lọ́wọ́n bá ní tó ti bí ànẹ́bì kan ṣé bá nẹ́bì sí wá kọ́ tó wá dápapọ̀ tí Sheikh Ibn Qayyim dápapọ̀ mọ́rọ̀ tí ń bọ̀ yìí tó túnmọ̀ sí pẹ́ bọ́ lòun náà ẹ̀ tí wọ́n lásán ṣe pé ìdájọ́ tán bá bọ̀ ọ̀rọ̀ tó túnmọ̀ sí pẹ́ bọ́ lòun náà in táwọn sọ ni pé sẹ́rí gbogbo tó bá ti lè jẹ́ sí pé àwọn ìdájọ́ ẹ̀ iṣẹ́ papọ̀ ìdájọ́ lè mọ́ papọ̀ bẹ̀ tí iṣẹ́ bá ti papọ̀ àwọn àfà látara pé kákun ìyàwó nǹkan pé àtẹlé iná àtẹlé náà wọ́n wà kóngbà àwọn iṣẹ́ tó bá jorú ẹ̀ wá wọ́n bá ní eléyìí náà dá o eléyìí náà tọ́ o eléyìí náà tọ́ o tí ó bá ní sí kò túmọ̀ sí pé hukumu kan náà ni gbogbo wọn mú ẹ máa wo sí anábì sallallahu alaihi wasallam ìgbà tó fẹ́ sọ fún wa tó ní tánàbì fẹ́ sọ fún wa nípa àwọn asábìrì mùdíkọ́t àwọn nǹkan méje tí máa ń panirun tí máa ń kó panirun bá ní nǹkan méjèèje ànábì wá tó méjèèje papọ̀ kò yé báyìí nísìn ẹ dákun ẹ wá tẹ́ bá wo nǹkan méjèèje ẹ̀ sí ìdájọ́ kan náà ní méjèèje mú àwọn ẹ̀ṣẹ̀ ń bẹ nínú ẹ̀ tí ó gbọ́n ìjáde kó nú ẹ̀sìn síhìrù ń bẹ nú ẹ̀ idán tó gbọ́n ìjáde kó nú ẹ̀sìn ń bẹ ẹbọ ń bẹ nú ẹ̀ anábì sì ka méjèèje ni wọ́n papọ̀ níbi hókùmù

anábí ọwà tó ìran ẹbọ papọ̀ mọ́ àtẹ̀sẹ̀ àti gbogbo ẹ̀ yóò wà tó papọ̀ sínú hadith kan yóò wà gbogbo ẹ̀ ní kàbáyìrì yóò wà ní gbogbo ẹ̀ kàbáyìrì ni só túnmọ̀ sí pé ńgbàtà níbi tí wà tó papọ̀ ìdájọ́ kan ló mú kéèsè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ń kéhun kéhun bá yẹn ọfẹ́ kọ́gbàkó bá lùhún mẹ́ nìyẹn kẹ́jà nǹkan papọ̀ àfà ni ọwà ẹ̀ tí ni kpakọ so nígbàtí ṣe kìí nǹkan yìí fẹ́mọ̀ sọ̀rọ̀ nípa kìyàm ìmá dìde fún ìmá dìde léèyàn lórí ẹni tí yẹn sì dìde fún sí wà lórí ìjòkó ẹni kan sì sàlàyé àwọn alágbára ipò tí wọ́n tán máa ń ṣe wọ́n tó wá sàlàyé pé kódà iná ìlànà ìbí sọ́lọ́ lọ́sàn fi kọ̀ fáwọn sọ̀hábà lórí ìrún náà fi ká mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀dàkùn ipò tánà bí wọ́n kọ̀ fáwọn sọ̀hábà sí àwọn ìdìde fọ́lọ́ ọba ní àbánàbí náà dìde fún tó ti bẹ́ẹ̀ wọ́n kó papọ̀ mọ́ yíwáyìí so eléyìí báyìí ń tọ́rẹ́ jí kó yíwá ni pé irú nǹkan báyìí láwọn àwọn ẹni ìmọ̀ rí pẹni ọ̀rẹ́bọ̀ náà bábọ̀ o tẹ́kọ́ rẹ̀bọ̀ náà sọ o tó gbogbo ẹni àà ah, ah, bóòlù yẹn sí mọ́ túnkéwú báyẹ̀ ìbá wallahi ìsàbòsí nìyẹn kò dá kò dá èyàn sàbòsí fáwọn tí ń gbọ́ yẹn nìyẹn èyàn sì ń dá alákáyẹ wọn rú nìyẹn tó wà ní ọdá ìgbóná ti sọ̀rọ̀ yẹn ṣé ni ó yẹ kó ti gbọ́ ni bẹ́ẹ̀ nígbà tí bẹ́ẹ̀ náà ń lẹ̀ nǹkan papọ̀ ìlẹ̀kulẹ̀ nìyẹn o èyí lẹ́rú ẹ̀ o èyí gbọ́dọ̀ fún nǹkan kọ̀ọ̀kan nídàájọ́ ẹ̀ wọ́n ní fàkẹ́yìfà ìdàkánà ìkìyàmú subhana báwo wá ní ó sì wá jẹ́ tó bá jẹ́ sí pé èèyàn bá wá dìde fún èèyàn láti fi ṣe àpọ́nlé fún nínú nam eléyìí báyìí nǹkan tí wọ́n fẹ́ jẹ́ kó yé wa báyìí òun náà ni pé ìgbà tí sheikh ibn qayyim rahimahullahu ta'ala tí wọ́n ti sàlàyé pé ìkúnlẹ̀ náà nínú sùjúdù lòun náà wà tí wọ́n sọ pé wal-inhinahu 'inda tahiyya sùjúdù ìmá kúnlẹ̀ kí ni ìmá tẹ̀kí ní pé sùjúdù ni tó wá mú ẹ̀rí wá nínú Al-Qur'an tó fi jẹ́ sí pé ìhìnáàna máa ń túmọ̀ sujud tẹ́sí mọ̀ pé ọ̀rọ̀ bí tán bàbọ̀ ọ̀rọ̀ pé àwọn ṣìyúkù mú àwọn oríṣiríṣi àwọn ààyè ṣe bá ní sí yìí so wọ́n dẹ̀ ti yán ilé táwọn tọ̀wọ́n mú pé wọ́n máa mú wọn wọ́n máa wọn kìí ubudiyatan lahum wípé káwọn tí ń ṣe bẹ́ẹ̀ máa fi jọ́sìn fáwọn ni ó túmọ̀ sí ẹni tó ṣe ni àmẹ́ni tó gbé gbogbo ẹ̀lẹ́yìn tí ò tọ́ ni nítorí ẹ̀nà fi kó rẹ̀ papọ̀ náà fi ń sàlàyé ẹ̀lẹ́yọ kọ̀ọ̀kan pé eléyìí náà sùjúdù lòun náà òun náà tọ́ eléyìí náà sùjúdù ni eléyìí jẹ́ titi ìmọ̀ sí fẹ́lú mi àtọ̀fọ́ lọ́wọ́n bá tọ́ba jẹ́ fẹ́ ni àbá níyàn pé èèyàn fi ń kí ẹni yẹn gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní àwọn nǹkan tí àwọn àfáà tí nítorí àwọn ọmọ ní ẹ ajẹ́sí pé tó túmọ̀ sí náà ni pé ìdájọ́ kan náà láwà fún gbogbo àwọn nǹkan wọ̀nyí eré tó yẹ sí pé àwọn sì yàtọ̀ sí gédégédé sí nǹkan tí àwọn àfáà tí wọ́n gbà lérò náà nínú àwọn tíra tó tó máa ń lò náà òun náà ni tíra riyadu salihin ibi tí sheikh salih al-uthaymin tó ti ń sàlàyé nípa ìmá ìmá tẹ̀kírẹ ẹni náà ni náà tàbálọ̀ wọnú tíra yìí nínú Sharh Riyadh as-Salihin náà tí a wó page 447 a page 447 nínú Sharh Riyadh as-Salihin sheikh wọ́n ni wa amma al 'inda al-mulaqat awil mu'anaqah wal iltizam wọ́n ní ẹ̀rí ìmọ̀ tẹ̀kírẹ ni nígbàtà bá pàdé ẹrẹ ni àbí ká máa dìmára wa ká máa fọnù kẹrẹ ni fa inna nabiyya sallallahu alaihi wasallam su'ila an dhalik wọ́n bi ànábì sallallahu alaihi wasallam léèrè nípa rẹ̀ alanhani ìjà lè máa tẹ̀kíra wa qala la ànábì ní àgbọ̀dọ̀ máa ṣe bẹ́ẹ̀ qala sa'il olùbéèrè tó wá béèrè pé ayaltazimuhu wa yu'aniquhu sẹ́yìn lè dìmára ẹni kọ́fọ̀rùn kẹrẹ ẹni káfọ ọ̀run alákọ̀ọ́kọ́ àti ẹgbẹ́ ọ̀run alákọ̀ọ́kọ́ àti ẹgbẹ́ ọ̀run ẹlẹ́ẹ̀kejì káfi kan rẹ ni kọ́lẹ̀lá anábi sọ pé ọ̀tọ̀ fàyíza alákọ́ tẹ́yẹ bá ti pàdé ọmọ ìyá rẹ̀ fàyínà wù láyẹ̀ltẹ́zìm irú ẹni báyìí ò ní dìmá ra ẹni ayé láyọ̀dúnmùhú ilé kò ní dìmá wà láyọ̀ àníkùhù bákan náà kò ní fọrùn kí lọ́rùn wà ẹni a ní ṣe mọ̀ránàfọ̀ a ní fọ́nù kẹrẹ ni wọ́n ní a sì ní tẹ̀kẹrẹ ni wọ́n ní wal-inhina'u ìmá wá tẹ̀kẹrẹ ní ti ẹ̀ ashaddu òun tún ní agbára o wà a'zamu òun sì tún tóbi ẹ̀tí ọ̀dásán wal-inhina'u ashaddu wà a'zamu ibita mahallu shahidi bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ tó pé ìkólẹ̀ ní agbára ó sì tóbi ìtumẹ̀ ní pé tá bá wo ìṣesí mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́ pé tí iṣẹ́ mẹ́ta bá papọ̀ so ibà ní sí yìí yóò jura wọn lọ kódà ẹ wo zìnà zìnà kéèyàn ṣe zìnà kéèyàn tó ti lọ́kọ́ lé àtúbẹ̀ abẹ́ tó ti níyàwó lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ṣe zìnà kí ló ṣe jàmáà zìnà ló ṣe ẹni tí ó ti níyàwó tí ó ti lọ́kọ́ kí ló náà ṣe àmọ́ ìdájọ́ méjì yàtọ̀ síra wọn ló fi jẹ́ sí pé ìyà àwọn méjèèjì ó pọ̀jùra wọn lọ ẹ dákun a fi ìyà ẹni tí a rì mọ́lẹ̀ tó kórí ta wá lẹ́lókò pàtó rẹ̀ fi fọ́ àti ẹni tá a nẹ̀lẹ́gbẹ̀ ọgọ́rùn-ún ṣé nǹkan méjèèjì ṣé ìjìyà wọn sọ papọ̀ bẹ́sẹ̀ báyìí ṣe tóbi tó náà ní ìjìyà rẹ̀ máa ń tóbi tó ẹ tó wá máa wo zìnà kéèyàn tó wá ṣe zìnà òun ò tó wá ṣe zìnà pẹ̀lú ará àta òun tó kéré sí kéèyàn tó ṣe zìnà kí ẹ tó wá ṣe ìsìnlẹ̀ ara àdúgbò rẹ̀ ó tó wá kéré sí kí ẹ ṣe ìsìnlẹ̀ pẹ̀lú ẹjọ́ ń gbénu ilé kan náà ẹjọ́ ń gbénu fúláàtì kan náà ìyẹn pé ẹjọ́ ń gbé lúnì kan náà tí fúláàtì wà ń bẹ̀ tọ́pọ̀ abẹ́ ń gbé bẹ́sì náà fẹ́sù ẹ̀wọ̀n cross border olúwa o wàhálà nìyó òun tó lágbára ju kéèyàn lọ bá sádùgbò lọ zìnà kéèyàn tó wá bọ́ sádùgbò òun tó lágbára ju kéèyàn lọ ṣe ìtumọ̀ ẹ̀ pé compare to àwọn eléyìí tí àjọ tó wọ́n papọ̀ ẹ̀ tí understand so ilé ìbáyìí ní nǹkan tí àwọn àfáàbá ní máa ń lò nìyẹn so nítorí pé ta bá wo mọ̀hánákọ̀ ìfọrùnkún ẹni ìdìmọ́ra ẹni àti ìtẹ̀fúnra ẹni wá ní à inú mẹ́tẹ̀ẹ̀ta yìí o eléyìí tó tún lágbára jù ní kíní o wọ́n dẹ̀ sọ rísì tó fi lágbára ń sè kíní rísì tó fi lágbára wọ́n ní li anna fihi naw'an min al-khudu'i li ghayri Allah torí pé ìtẹ̀kí rẹ ní tiẹ̀ ìkan nínú àwọn ìran ìyẹpẹrẹ ara èèyàn fún ẹlòmí ìyàtọ̀ fọ́nà ọba ti wà ń bẹ̀ ẹni tó bá tẹ̀ fún èèyàn tẹ́ kó ti yẹpẹrẹ ara rẹ̀ fún ẹni tó tẹ̀ fún ìyẹn so ìyẹpẹrẹ ara èèyàn fún ẹlòmí ìyàtọ̀ fún Ọlọ́run ọba òun ló mú nǹkan yẹn ní agbára jà àwọn yòókù lọ torí pé li'anna fihi naw'an min al-khudu'i li ghayri Allahi azza wa jal bimithli ma yuf'alu lillahi fi ar nírú eléyìí tá a máa ń ṣe fọ́lọ́wọ́ bá nínú rùkú ìyẹn irú tá a máa ń ṣe fọ́lọ́wọ́ bá o tó wá ṣe fẹ́ẹ̀dá náà ẹ ti understand irú tá ń fún Ọlọ́run bá o tó wá fún ẹ̀dá wàhádà káf wọ́n lè bá sì ti tó ilá ìdàkánà hùnẹ́ka sábàbùn wọ́n ni àbútọ́ bá yẹ bí mítìlì máa yóò fa'alu lillahi fi rùkú yìí fàwọ́ manhijun anhu wọ́n nínú nǹkan báyìí ní nǹkan tá a kọ̀ fún ni nípa rẹ̀ ni fàhúwá manhijun anhu wọ́n sọ pé fàhúwá ṣírkù tó bá jẹ́ pé ṣírkù ni kò ní fi àwọn àfáà lẹ́nu láti sọ pé àbí tíyàn mọ́ ń pẹ́pẹ́ ẹbọ ah, in tó lágbára jù láyé tíyàn kan tíyàn tánàbì gbé pẹ́pẹ́ rẹ̀ ó lọ rẹ́bọ ẹ̀ tí ọ̀nà sáà so wọ́n ní fàhúwá manhijun anhu wọ́n ní nǹkan tá a kọ̀ fún ni pé kíyàn má débẹ̀ ni náà tábà sọ pé alùkùdúrì lè rí ìlà ìmọ̀ yẹpẹrẹ ara ẹni fún ẹlòmí àtọ̀fọ́lọ́run bá tí ta bá ti wá yẹpẹrẹ ara èèyàn fẹ́lòmí àtọ̀fọ́lọ́run sí èèyàn ti ṣẹbọ nìyẹn kò túmọ̀ sí pé èèyàn ti ṣẹbọ nígbà tó wá jẹ́ pé èèyàn bá ti ní àdìsọ́kàn wípé èèyàn gbé ẹni yẹn sípò ọlọ́run àbí èèyàn fi nǹkan yẹn jọ́sìn fún ẹni yẹn tí ó bá ti dání ẹ̀ inú torí pé ìyẹpẹrẹ ara ẹni fẹ́ dá ó pín sọ́nà mẹ́ta ìyẹ́pẹ̀rẹ́ ní fẹ́dà tọ́tọ́ ń bẹ èyàn lè yẹpẹ̀rẹ́ ara èyàn fún ẹ̀dá àbíjẹ máa ọtọ́kọ́ ma ń yẹpẹ̀rẹ́ rẹ̀ fóbi àbíkọ̀tọ́ àbọ́mọ́ ma ṣe ìgbéraga sóbi rẹ̀ yọ́ ma gan pá sóbi rẹ̀ ẹ̀hẹ́n yọ́ yẹpẹ̀rẹ́ ara rẹ̀ fóbi rẹ̀ ni ọlọ́ọ̀bà rẹ̀ yá sì pa wá láṣẹ ká ṣe bẹ́ẹ̀ ká yẹpẹ̀rẹ́ ara fóbi wà ní tẹ̀gbẹ́dẹ̀ bá ti yẹpẹ̀rẹ́ ara fóbi yàn ṣé ó ti ṣe kùdú fẹ́lómi àtọ̀fọ́nà àbí òṣe ṣẹ́bọ̀ ló ṣe náà èyàn yìí tún yẹpẹrẹ ara yẹn fẹ́ni tó jìyàn lọ kódà àwọn olùmọ̀ èyàn yẹpẹrẹ ara yẹn fún wọn àbí àbẹ́ ma gapá níwájú wọn ni ọlọ́wọ́ ọmọ ọ̀kọ́ wábẹ́ kagapá níwájú àwọn olùmọ̀ àbí ààrẹ ìyà ara wá lẹ̀ ni gẹ́gẹ́ báwọn sọ̀hábà náà sí ma ń yẹpẹrẹ ara wọn níwájú ànábì sallallahu alaihi wasallam àbí ẹ̀kọ́ a a ara fún àbá yẹpẹrẹ ara fún a ti yẹpẹrẹ a ẹyẹ para ẹ̀ fún abẹ́pẹ́ ilé àbí àbí abẹ́gbéra yín ga jùlọ jàre ẹ̀pẹ́ ní fóun máa sí nínú àbí ẹ̀yin wá gbà lọ́wọ́ ẹ̀yin wá ń ṣe wàhálà ẹ̀yin làágùn fún òun òun ló sì sàǹfààní rẹ̀ o ìyẹpẹ̀ra ẹ̀mẹ́ ń pèrú bẹ́ẹ̀ nítorí àwọn lárúbọ̀ sọ pé waqafa amamahu fil khudu' waqafa amamahu fil khudu' wọ́n ni ó dúró síwájú rẹ̀ lẹ́ni tí ń yẹpẹ̀rẹ̀ ara rẹ̀ fún kí yẹ dúró síwájú yẹ ìdúró náà ni o bẹ̀tì dúró yẹ túmọ̀ sí pé ó yẹpẹ̀rẹ̀ ara rẹ̀ fẹ́ni tó dúwájú rẹ̀ ay fi zulli wal mahana kéèyàn dúró síwájú yẹn lẹ́ni tí ń yẹpẹrẹ yẹn kẹ́niyàn wà lórí ìjòkó òun náà wà lórí ìdúró bet arífọ́ wà sóbà ẹ̀ tí wọ́n dásán tẹ́ kéèyàn lè dúwájú yẹn gbà mí ok kéèyàn dúwájú president nísìn yóò wà sóbà àbí kò ní wà sóbà yóò rẹ̀ rẹ̀ ńlẹ̀ àbí yóò máa wúgẹ̀ níwájú president yóò máa wúgẹ̀ bó bá wú gẹ̀gẹ́ bí ọba lẹ́kọ̀ọ́ kan àwọn tí ó bá gba igẹ̀ rẹ̀ wọlé làwọn tó dégò tí èrí náà dáadáa àwọn ẹni tó lè rójú wọn ẹ̀hàn náà làwọn yóò wọ́n ma bá jẹ́ ń kọ̀ndẹ́mù yẹn wọ́n gba igẹ̀ rẹ̀ yẹn wọlé pé ọ̀ lẹ́kọ̀ọ́ sókílẹ̀ fàyọ́ mẹ́ ní pé kùdúrù náà nìyẹn èyẹ́ ti kùdúrù fẹ́lú mí ìyàtọ̀ fún ọlọ́run bá nìyẹn so tọ́bá sọ pé fíhì náà ìrìnmì kùdúrù ilẹ̀ bẹ́ ìlà ìran kan nínú àwọn ìran ìyẹpẹrẹ ara ẹni fẹ́lú mí ìyàtọ̀ fọ́lọ́run bá ń bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé wọ́n sọ pé bọ ni nítorí pé èyàn lè ṣe kùdúrù èyàn lè yẹpẹrẹ ara àyàn fún ẹlòmí ìyàtọ̀ fọ́nà ọba tí ó máa jẹ́ sí pé ẹ̀ṣẹ̀ ní nǹkan tó ṣe yẹn pé à ah, ó ti bàjẹ́ ọmọlúwàbí ara rẹ̀ jẹ́ tẹ̀mítẹ̀ bá sì bàjẹ́ ọmọlúwàbí ara rẹ̀ jẹ́ tẹ̀mítẹ̀ nìyẹn àmọ́ ìyẹpẹrẹ ara ẹni náà ni o bàjẹ́ ọmọlúwàbí ara rẹ̀ jẹ́ àmọ́ òun fi hàn yí pé o gbàgbọ́lé fẹ́ni yìí èyí ń tọ́ fẹ́ni tó bá yẹ kí èyàn gbàgbọ́lé fún ẹlẹ́ẹ̀kẹta ni pé kí èyàn wá yẹpẹrẹ ara èyàn fẹ́ dá yàtọ̀ fún ọlọ́run ba ní ti eléyìí tí ó ẹ́ pé ìtì rẹ̀ ìbáadà ní títí ìjọsìn ẹ̀hẹ́n so ibá ní sí lórí ṣe kù sọ wípé eléyìí báyìí o in ta kọ̀ fún ní kíyàn má ṣe ni so eléyìí báyìí náà tó jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n máa ń mú wá lórí ọ̀rọ̀ wípé ìtẹ̀kílẹ̀kílẹ̀ ni o àwọn afá pè ní ẹbọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta Sheikh Salih ala kitab at-tawhid tíra yìí wọ́n fi ṣẹ́rù kìtàbù tàwídì sheikh ah, muhammad bin abdul wahhab ni ibi tó ti wọ́n sọ̀rọ̀ nípa wọ́n ní babul khawfi mina shirki babul khawfi mina shirki ṣẹ́rí ibi tí wà láà ibi tí mo ti mọ̀ ní pé ibi tó yẹ ká ti sọ́ra lélẹ̀ yìí o ibi tí mo ti mọ̀ pé ó káwọn èèyàn sọ́ra gan lélẹ̀ ẹni tí ọbẹ̀ tí sọ tó ṣe kẹ́sẹ̀ẹ̀tì lórí pé ìmọ̀ kí ẹni ẹbọ ni ìgbà tí ó tú báàbù yìí wallahi ìtúkùtù ló tú ẹ̀dẹ́kùn ẹwọ jùmlà tí ó pọ̀ rárá babul khawfi mina shiriki kéyàn sì fẹ́ tú kó wá tú tukùtù ẹ̀dẹ́kùn tẹ́yẹ̀ bá bọ́ síbi agbanikéwú kí ní ọmọ tú eléyìí rọ̀ṣídì ọmọ tí of frustration yẹn ó ní báàbù tí báàbù yìí báàbù wa wípé kéyàn báàbù tí àwọn àfáà fi ń bẹ̀rù fún wa ibẹ́ kí àlúmọ̀ ìmá kò sẹ́bọ ìdí wọ́n ti sọ ní pé báàbù al-khawfi mina shirk báàbù tí sọ fún wa wípé al-khawfu ìmá bẹ̀rù nínú ẹbọ lòun náà wà pé al-khawfu naw'un min wa pé al-khawfu ìmá bẹ̀rù ẹlòmí ìyàtọ̀ fún ọlọ́run bá wọn mina shirk nínú ẹbọ lọ́wà ó ní báàbù sọ fún wa pé ẹ̀yẹ́ à ń bẹ̀rù fájú mẹ́ ìkẹ́ wàláì ó ń bẹ lọ́wọ́ mi bíwá ìbò ní lọ́rí mo sì káwọ́ lérí pé ẹ̀wọ̀ nǹkan eléyìí ní sí sọ fáwọn èèyàn pé ẹwọ ẹwọ àbá mẹ́wàá ní màá kó wá fún yín kódà bó kó 50 wá kò túmọ̀ sí pé nǹkan sọ ló ń tú ẹ̀wọ̀n tó pé níbi tọ́pìkì gẹ ló ti kùtù láti rí tó ti jábọ́ ẹ̀ tí ọ̀nà sáà nígbà tó yọ bẹ̀rẹ̀ mathematics 2 ẹ́dìwájú ẹ̀mọ́ láti 2 plus 2 is equal to 16 sẹ́wọ̀n pé èyàn wà rẹ̀ yóò ra padà facebook rẹ̀ pé ọ̀dà àmọ́ padà padà ń jọ mi ẹgbárí mathematics kan irú mathematics yìí 2 <laughs> plus 2 kódà 2 times 2 gan kò equal to 16 kódà lọ́dọ̀ àwọn tí ó máa fi làákà èèyàn ṣeré kò equal to 16 láíláí àbí ẹ́ yẹ́yà bí 22 ni lọ́nà àwọn tí wọ́n fi làkà yẹn ṣeré gan 2 plus 2 ọ̀yà di 22 ní pé mú 2 ọ̀yà fi sẹ́yìn 2 kejì kí ló nìyẹn o 22 kò lè equal to 16 láyé naam a báàbù yìí ni Sheikh Salih Al-Uthaymeen na ti ń sọ̀rọ̀ yẹn wọ́n ni nígbà tí wọ́n ń sọ̀rọ̀ níbi báàbù yìí wọ́n ni faja'ala ad-du'aha ibadatan wọ́n ni àlékẹ́lá ó jẹ́ kọ́ yíwáyé pé àdúwà ṣíṣe ìbádà ni wa hadha al-qismu kulluhu shirkun wọ́n ní gbogbo àwọn nǹkan tá a sọ yìí sì ní wọ́n ní gbogbo ẹbọ ni naam wọ́n ní gbogbo ilé tá a sọ yìí wọ́n lẹ́bọ ni wọ́n ní faman sarafa shay'an min anwa'il ibadati li ghayri llah wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ti wá lè mú nǹkan kan nínú àwọn ọ̀ràn ìbádà inú àwọn ara kíni o ìbádà ẹ̀rẹ́pọ̀rọ̀ ìbádà náà sọ gbogbo ẹnikẹ́ni tó bá ti lè mú ìkan nínú àwọn ara ìbádà tó wá fi fún ẹlòmí ìyàtọ̀ fún Ọlọ́run Ọba faqad kafara kufran mukhrijan lahu anil millah irú ẹni bẹ́ẹ̀ ti ṣe kèfèrí ní kèfèrí tó mú jáde kó nínú ìsìláàmù tẹ́ àbí èyàn bá lọ forí kẹlẹ̀ fàlàwọ́rọ́kà ìsánù wọ́n ní tẹ́yàn bá lọ rùkúrì àbí èyàn ṣe sùjúdù èyàn forí kẹlẹ̀ lè ṣe yí fún kẹ́kẹ́ lẹ́yìn ọlọ́run ọba yu'azzimuhu lẹ́ni tí ń gbé nǹkan tóbi ẹ máa wá wo kàtà àrímìlá gẹ́gẹ́ bí èyàn ṣe máa ń gbé ọlọ́run tóbi tó bá yẹ pẹ́rú bó ṣe ń gbé ọlọ́run tóbi gangan lọ bá gbérú ẹni bẹ́ẹ̀ tóbi tó bá fi ṣe dèdí ẹgbẹ́ pẹ̀lú ọlọ́run kàtà àzínìlá yóò àzímùhù kàtà àzínìlá káàfù wà ń bẹ́ẹ̀ sẹ́ni tó jẹ́ sí báàbù kọ́wọ́fí bínà ṣírìkì tó ní báàbù pé àwọn àfá ń bẹ̀rù fáàdì ń mọ̀ yìí ká mọ́ kó sẹ́bọ̀ òun ni ó gbàgbọ́ yẹ káàfù tó wà níláyìí kéwú ti kéwú ti kéwú ti láńlánà kéwú ti wúwo nìyẹn àníkéwú wẹ́wẹ́ ọ̀rẹ́ gan kò yé ká má sọ kéwú tó wúwo náà wọ́n ní irú ẹni báyìí kàtà ìfìmìlà wọ́n ní gẹ́gẹ́ bí irú eléyìí tá a máa fi ń gbé ọlọ́run ọba tóbi wọ́n ní gẹ́gẹ́ bí pé irú eléyìí tá à ń ṣe fọ́lọ́run gẹ́gẹ́ irú tàvíìmù tá à ń ṣe fọ́lọ́run ọwá gbé ẹ̀dá sí ipò ọlọ́run ẹ̀hẹ́ wọ́n ní irú nǹkan báyìí wọ́n ní kàtà ìfìmìlà fi hádà rùkúrì awì sùjúù ọlọ́ ṣe rùkú fún yàn àbí sùjúd ọba gbé sípò ọlọ́run ọba gangan irú pé bó ṣe máa ń ṣe fọ́lọ́run ọba gẹ́gẹ́ bó ṣe gbé ọlọ́run ọba tóbi náà ló gbé nìyẹn tóbi wọ́n ní irú nǹkan báyìí yóò máa jẹ́ ṣírkì nìyẹn wọ́n sallallahu alaihi wasallam wọ́n ní torí sallallahu alaihi wasallam fi wá kọ̀ fún wa o ṣé bá ní sí wípé àmìnà lè hìnà ìndàlmùlàkọ́t pé à bẹ́ẹ̀ bá pàdé ara yín náà ẹ̀ má máa ẹ̀tàn torí pé sádàlì dẹ̀ríà nìyẹn eléyìí pé ní sádàlì dẹ̀ríà anábì sallallahu alaihi wasallam ń kọ̀ fún wa nípa fọ́tò sádàlì dẹ̀ríà ti shirk nítorí pé àti ṣe ìdínà fún wa kọ́ máa jẹ́ sí pé yọ́ padà wà lọ mú wa di ẹlẹ́bọ ẹgẹ́ bí àwọn ìjọ anábì ní lò so iná pè ní sádàlì dẹ̀ríà so yẹ́ bá ní sìn so anábì sallallahu alaihi wasallam máa ń kọ àwọn nǹkan yẹn anábì máa ń kọ̀ fún wa ká má ṣèkú sílé nítorí pé kíni kọ́n bà wá di pé àwọn èèyàn padà wá lọ máa pè wọ́n ẹ ti so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó bá jẹ́ sí pé ìdájọ́ nǹkan yẹn ó lè lọ mú wa so ẹ báyìí nìsín lọ kó sí àwọn nǹkan míì so náà pè ní sádùn ìfẹ̀ríà pẹ̀lú báyìí náà inú kan tí sheikh sọ́lé ìzèmí sọ nìyẹn wọ́n ní lámà sí ìlànà rọ́júlí yẹ́lkọ̀ àkọ́hù yẹ̀lhánilá bàtà bí anábì lè rẹ̀ wípé tẹ́yàn bá pàdé ọmọ ìyá rẹ̀ sí ó lè tẹ̀kí kọ́lẹ̀lá anábì ní kọgbọ́dọ̀ síbẹ̀ wọ́n ní khilafan lima yaf'aluhu ba'd juhal wọ́n ní yàtọ̀ sí nǹkan tí àwọn apáka àwọn aláìmọ̀ká máa ń ṣe idha sallama alayka inhana lak tó bá ti lè sálámà sí ọba yóò wá tẹ̀ ọ fayajibu ala kulli mu'minin billah wọ́n ló bá ti jọ́ ọ̀ranyàn lórí gbogbo ẹni tó bá jẹ́ múmìnì tó nígbàgbọ́ sọ́lọ́run ọba ayùn kírọ̀hù kéèyàn máa tako yẹn kọ́ máa tako o tó bá ti ríyàn tó wá tó kí ọba ẹ̀ tó wá tẹ̀ ṣéèkì ní kọ́ tako wọ́n ní ó pe lẹ́lẹ́bọ̀ ẹ̀gbọ́n kan wọ́n ní ọ tako pé tó ń ṣe yóò dáa li'annahu azọ́mẹ́ka torí pé rẹ̀ ti gbé ọtóbi ni ala hisabi dinihi a lórí ẹ̀sìn rẹ̀ so látara báyìí wọ́n ní irú nǹkan báyìí tá bá ti pàdé èèyàn tí bá ń tẹ̀ fún èèyàn ká ṣe kíni ká máa kọ̀ fún ọ pé ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kíní yóò tọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kíní yóò tọ́ abẹ́ẹ̀kọ́ ni so ẹ má bẹ́ẹ̀ mọ́ nǹkan tí ò tọ́ ni ẹ má bẹ́ẹ̀ mọ́ nǹkan sardan bizariya ká lè bá fi dínà in tó bá lè múni lọ síbi tí ọlọ́run bá níkẹ́ lọ́fẹ́ ó yé bá ní sí so ilé bá náà nìkan tí Sheikh Salih Al-Uthaymeen ní ṣe sọ ayẹjẹ́ ká wo àfáàkà sí tí a bá lọ wo ọ̀rọ̀ Sheikh ah, Muhammad bin Abdul Wahhab wọ́n máa ń lò yẹn náà tíra àwọn tíra tán lò gangan ni mo mú wáyé naam àwọn ibi tẹ́sì máa ń ka ń bẹ náà ni mo ń tíra tí wọ́n fi sọ̀rọ̀ nípa àwọn ìpìlẹ̀ mẹ́ta kan àtàwọn mẹ́jẹ̀mú tí ń bẹ níbi ìrun kíkí àti àwọn òfin mẹ́rin tíra yìí sheikh Muhammad bin ni wọ́n kọ tabalawo tíra yìí tabalawo falatatul usul nìkan tí ò láwọn méjì tí mo kà fún yìí tí ò bá ní nínú àníbọ̀rọ̀ yìí bẹ̀ àmọ́ tíra ilé tó bá kó bá láwọn ilé tí mo kà sí nínú yìí àwọn tíra kẹfẹ́tẹ́ kún wọ́n kó papọ̀ báyìí tábà lọ wù bá ń bẹ̀ tabalawo page 37 nínú tíra yẹn sheikh a uh, sheikh muhammad bin abdul wahab wọ́n wà tayyibatu wọ́n ni ìgbà tán sọ̀rọ̀ a uh, tashahud wọ́n wọ́n bá tashahud bọ́ àtàhíyàtù lillah wọ́n wá débi pé wà uh, tayyibat assalamu alayka ayyuhan nabiy wa rahmatullahi wa barakatuh assalamu alayna wa ala ibadillahi salihin wọ́n wá ní wa ma'na tahiyyat wọ́n ní ìtumọ̀ àtàhíyàtù tí ó wà nínú àtáyíyátà máa ń ṣe yẹn wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹ̀mà nǹkan tí wọ́n táwọn ọmọ onírùjú yìí ẹ̀mà nǹkan tẹ́fẹ́ lórí ni pé ìmá kíra ẹni tẹ́ ìkíra yìí gẹ ọlọ́run lónìí lónìí ká máa tẹ̀ kíra yẹn so torí atahiyat lillah torí pé ṣe mọ́ ayélẹ́ta wá ń kíra wa náà jí sẹ́bọ́nu tó bá yẹ pọ́lọ̀ lórí gbogbo kíkí ajẹ́gbẹ́ pọ̀tọ́ kéèyàn kí ẹ̀dá kankan nù tó bá yẹ pọ́lọ̀ ọba lórí gbogbo kíkí pé àtàhìyàtù gbogbo kíkí o tọ́lọ̀ ọba ni ajẹ́ sí pé ẹ gbọ́dọ̀ kí ẹlòmí yàtọ̀ fọ́lọ̀ ọba mọ́nu torí pé tẹ́ bá ti kí ẹlòmí yàtọ̀ fọ́lọ̀ ọba ìtọ́lọ̀ ọba ni ẹ ti gbé ni wàlọ́rì ibi tẹ́bẹ́ lò náà ni ẹba wọ́n nítorí pé àtàhìyàtù lillah gbogbo kíkí tọ́lọ̀ ni àwọn ni ẹ̀ka ọ̀rọ̀ náà tí tọ́lọ̀ lòun náà àti good morning tí ọlọ́run ló nìyíò náà àbáwàlá nìyíò a ń bọ̀rẹ̀ ni lọ́wọ́ náà tí àgbẹ́nu kíkí lòun náà wá ọlọ́run ló nìyíò náà rí sheikh wa ni wọ́n ni ẹmọ wo sheikh lọ fún wa máa ní tahiyat ìtumọ̀ tahiyat tó wà ń bíbá ibi tó ẹka ti gbọ́ yé gan yẹn kódà ibi iná ìsúnmọ̀ kàfáwọn èèyàn tó jamiu ta'zimat ìtumọ̀ ní pé gbogbo ìgbésí tóbi fún ni lahu ọlọ́run ọba lónìí mulkan wa istihqaqan ọlọ́run ọba ló ní pẹ̀lú pé ọlọ́run ọba ló lẹ́tọ̀ sí bẹ́ẹ̀ láti máa ṣe fún mithlul inhina wọ́n ní gẹ́gẹ́ bí ìmáàtẹ̀ wà rùkú àti máa ṣe rùkú wà sujúd àti ìmá ṣe sujúd wàlbàkọ́ àti ìmá wàlbàkọ́ dàwà àti kẹ́yàn máa dúó ká dúó pasójú kan ọlọ́run ọba ló ní gbogbo ẹ̀

wọ́n ní jamiu ta'zimat gbogbo ìgbésí tóbi fún gbogbo ìgbò ìtẹ́gbésí tóbi fún yàn ọlọ́wọ́n bá nìkan lónìí wọ́n ní irú ìgbésí tóbi fún yàn náà wá ní al-inhina àti ar-ruku' àti as-sujud àti al-baqa wad-dawam ọlọ́wọ́n bá lónìí gbogbo ẹ̀ kò yé báyìí nìsí náà wọ́n ní àti gbogbo àwọn nǹkan tá a máa fi ń gbésí wọ́n ní torí eléyìí ajẹ́sí pé ẹni tó bá ti wá lè gbé kẹ̀kẹ́ nínú àwọn nǹkan tá a kà yìí fún ẹlòmí yàtọ̀ fọ́lọ́wọ́n ba irú ẹni bẹ́ẹ̀ ti di ẹlẹ́bọ nìyẹn ó ti di káfìrí nìyẹn tó wá fi táálí ìtumọ̀ ẹni kẹ́ni tó fún ẹlòmí yàtọ̀ ba náà ni nítorí ẹlòmí jẹ́ sí pé ẹ̀rì kan ka albaqaw wad dawam ìdúró fúnra ẹni náà sẹ́ǹkọ́ wọn náà máa tó bá jẹ́ pé gbogbo ìdúró fún rẹ ni náà ni a jẹ́ pé kódà ká dúró kíra wa gan ṣe bá ní sìn àti ìṣẹ̀bọ̀ náà nìyẹn a jẹ́ pé ìdúró kíra ìdúró fún èèyàn tó bá jẹ́ pé àfin jọ́sìn fẹ́ ni ẹnẹ́gbà lérò kéé ṣe gbogbo ìdúró ẹ̀ tí ọ̀dà sàn torí pé wọ́n ka albaqo pọ́n ọlọ́wọ́ ba lé náà ni tẹ́ ẹ ba ìtumọ̀ ní pé albaqo wàdàwà mú ẹ̀bùdíyàtà ìdúró kí lẹ́ni tí bá ń jọ́sìn fún ní ẹgbẹ́ bó jẹ́ pé ìtẹ̀kíyàn àmì ìtẹ̀ fúnyàn ìṣerùkú ìfúnyàn ìforíkẹrẹ fúnyàn lẹ́ni tí ń jọ́sìn fún náà ọlọ́run bá nìkan lóní ẹni tó bá wá lè gbé fẹ́lòmí yàtọ̀ fọ́lọ́run bá tí fi ń jọ́sìn fẹ́lòmí yàtọ̀ fọ́lọ́run bá òní ọmọ jẹ́ rẹbọ wà ńlá ajẹ́ sí pé gbogbo bàkọ́wù ìmájúó náà tó bá jẹ́ pé ọlọ́run bá lóní gbogbo

ọba lọ́nu agbọ́pa ọ̀nù ṣùkílá ẹ̀fà mẹ́mẹ́ ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn àtàmátàmà ilé tí wọ́n ma mú wá lórí ọ̀rọ̀ àwọn àfà wípé ẹ̀yìn tẹ̀kí ni ó jẹ́bọ Insha Allah Ta'ala pẹ̀lú àsìkò ibi tí àsìkò lé ibi tí a láǹfààní àti dúró sí lónìí náà lélé báyìí Insha Allah ó sì kú bí ọ̀rọ̀ bí àfà bí mẹ́ta sí mẹ́rin ilé tó ẹ́sì pé wọ́n sì máa tún lò tí a máa kà láti fi kásẹ̀ àwọn ọ̀rọ̀ àwọn àfà tí wọ́n ń lò lẹ̀ so àmọ́ nǹkan tí a fẹ́ jí kí ó ní kùlásọ̀ ní sókí ọ̀rọ̀ òun náà ni pé gbogbo àwọn nǹkan táwọn afá ń sọ yìí ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń sọ ọ̀rọ̀ ẹni tó bá sí àwọn nǹkan yìí fún èèyàn yàtọ̀ fún ọlọ́run bá lẹ́ni tí fi ń jọ́sìn fún òun wọ́n ń sọ kìí ṣe pé tí bá ń sí àwọn nǹkan yìí lẹ́ni tí fi ń kíyàn tí ó bá ní sí ló gbé alìhìnà àti alqiyam wal baqa àti gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní àwọn oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn ń gbà ṣe so ele tó bá jẹ́ ti ìbáadà ẹbọ ní ọmọ jẹ́ ele tó bá jẹ́ ti tàhíyà ẹ̀ṣẹ̀ ní ọmọ jẹ́ ele tó bá ti wá jẹ́ sí pé ti ti àádà tó ẹbá ní sí tí èsè tàhíyà tí èsè nkankan ajẹ́ sí pé ẹ̀tọ́ so wallahu a'lam subhanaka wa bihamdik ashhadu an Number one. Wa alaikum salam.

gbogbo àwọn jìde fún so wọ́n ní kí ni ìdájọ́ eré ìbáyìí náà àwọn afá pín sí méjì lórí irú ìdájọ́ bẹ́ẹ̀ bá yẹ pé èèyàn pàtàkì bí aláṣẹ bóyá olórí àbí àfà ni tí ó rẹ̀ nísì àwọn afá gba ìpín yẹn lè ṣe bẹ́ẹ̀ láti fi pọ́nlé nítorí hadith tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ fáwọn sàhábà nígbàtí Sa'id ibn Ubadah tí Sa'id ibn Ubadah mọ̀ anábi wá ní qumu ila sayyidikum anábi ní ẹ̀dìlé ẹlọ́pàdé olórí ọ̀gá yẹn tí ń bọ̀ torípé Sa'id ibn Ubadah olórí àwọn ansọ́rù ni olórí àwọn sọ̀hábà ni so anábi sallallahu alaihi wasallam ní káàdì kan pàlé kan so nítorí ẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn àfáà ti yọ̀dájọ́ yí pé téèyàn alìdìdì láti fi pán lóyìn bẹ́ẹ̀ ni a máa hadithu man sarrahu an yata matsala lagun nasu qiyama fari yata bá wà makaidahu nan náà tó wà nínú musulman imam ahmed so ha fa ni ẹgẹ́ bí alimam ibn rajab alhambali rahimahullahu ta'ala fi sọ àti alimam ibn abdulbari ibn abdulbari báyìí sàlàyé wọ́n ní man sarrahu tánàbí ni pé ẹni tó bá dùn mọ́ tó bá yẹ kó ń gẹ̀gẹ̀ ó dùn mọ́ bẹ́ẹ̀ káwọn yẹn máa bẹ́ẹ̀ fún so ibà ní sí so ìlànà ìwé torí pé ó ní mọ̀ ń sárọ̀kù ẹni tó bá yẹ kó bá dùn ma a ń yà tàmátàlà láhùn náà sùkè yá ma tó bá yẹ pé tàmátàlà ìtumọ̀ ní pé káwọn yẹn máa dìde fún tóun sì wà lórí ìjòkó ní ti máa wù nìyẹn fàlíyà tàbá wá mọ̀fàáyàdà gómìnà náà kọlọ wá àgbà ìjòkó ẹnu náà bẹ̀ẹ̀ kéré kóhun ló dùn mọ́ kéré kóhun ló wù àwọn aláṣẹ́ fún láti fi pán lé kéré kóhun lọ wá lọ́dọ̀ wá pé ah ẹ̀yin yóò sí wá mọ̀ pán lé yẹn báyìí irú wá mọ̀ ẹwà jòkó lẹ̀ ẹ mọ̀ gan-an ẹ̀ẹ́ irú yẹn báyìí lànà mi bá yọ lọ́wọ́

nǹkan tí ó tọ́ ni kí a máa forí torí pé tọ́wáyẹ péyàn tó jìnà sí yẹn ni nǹkan tánàbí sallallahu alaihi wasallam máa ń ṣe tánàbí ti kọwa orí ẹni káti gíní o ká juwọ́ sí wọn ṣé bá nìsìn ká juwọ́ sí rèèyàn bẹ́ẹ̀ tó ọwọ́ yẹn láti àfi sàmì pé láẹ̀gbẹ́ àwọn tí tọ́bá ń kọjá lọ tọ́wá rí àwọn èèyàn tí wọ́n wà ń bí kan ànábì sallallahu alaihi wasallam máa juwọ́ sí wọn ẹgẹ́ bí hadith wà ní Muslim ṣe bá nìtẹ̀ sí wà mọ́ká mọ́ wá lórí a'lam nọ́bá 3 alìsàlá Naam?

èyàn lè pèrún bẹ́ẹ̀ bẹ̀ tí ó ní àwọn ibi tẹ́yìn ó ṣe ní mẹ́rin mẹ́rin kìí ṣe pé láti bẹ̀rẹ̀ dópin so ibà ní ṣe ó láwọn ibi ilé náà ń pè ní tẹ̀rìjíẹ̀ tẹ̀rìjíẹ̀ ní ọmọ ń pè so ibà ní ṣe so àwọn ààyè kọ̀ọ̀kan so ibà ní ṣe á ṣe ní mẹ́rin mẹ́rin so tó bá yẹ gbẹ́rù nǹkan báyìí lẹ́nu yìí ṣe nǹkan tó tọ́ ni súnà ni so hadith dẹ̀ wà fún tòótọ́ tó lálàáfíà ṣébà ní sí ẹgẹ́ bí ilé ìtẹ́yìn náà rí yẹn pé kápé méjì méjì yẹn náà ẹgẹ́ bó náà sí lálàáfíà lára àwọn ọ̀nà táyẹn tẹ́ ń gbà pé òun yẹn ṣòfò sí wàhálà mẹ́ ọlọ́run àdá ọlá pé ẹtún fi kankan àbí ẹ̀hẹ̀n sahih bukhari àti sahih muslim àwọn tíra méjèèjì yìí òun náà ni tíra tí ó lálàáfíà jù lẹ́yìn tíra ọlọ́run ọba tẹ́mi balẹ̀ lé lórí ṣébà ní sí tó a ló jẹ́ sí pé gbogbo àlùmọ̀ yìí òun náà ni wọ́n panupọ̀ àwọn tíra méjèèjì yìí ní tíra tí ó wà asọ́hùdù tí wọ́n ni àwọn ni asọ́hùdù kútúbí báyìdá kìtàbílá àwọn tíra tó lálàáfíà jù lẹ́yìn tíra lọ́wọ́ bá nìyẹn so àwọn hadith tó wà ń bẹ hadith tó ní àlàáfíà ni tí ó bá ní sí ma pẹ̀lú pé kí èèyàn lọ bá àwọn àfáà tó mọ̀ nípa hadith kátọ pé hadith lálàáfíà ń gbà míì tí ó bá ní sí ìgbà míì àdìsọ́ wípé a nílùú àdìsí lálàáfíà ń gbà mí ká mẹ́lú ó yíba ní sí ìyàtọ̀ ń bẹ láàrin bá lálàáfíà àti dájọ́ pé sáàlù tó yíba ní sí torí tó bá tako hadithu mi tó yíba ní sí àbí àwọn nǹkan mi ìṣẹ̀lẹ̀ síra wọn so àdájọ́ tí ó wà lọ́dọ̀ àwọn àfáàní tí a ní ní àǹfààní àti ìyànnà ẹni question number four kọjá last one alisa. ẹ̀rọ kan mẹ́jọ pẹ́ tó jẹ́ ìbádà wà nínú ẹ̀ hmm. yìí tó dẹ̀ jẹ́ àádà wà nínú ẹ̀ tó ìwé tí bá a pẹ̀lú bá bá méjì àbẹ̀tà láti láìpẹ́ wa orí àwọn tí wọ́n mọ̀ tó ń tà. àwọn nígbà tá a sọ wípé ìmọ̀ tẹ̀ wípé ó pín sí ọ̀nà méjì àbí mẹ́ta pé ilé tí ó máa jẹ́ ìbádà pé à ń jọ́sìn fẹ́ni tá ń tẹ̀ fún ó ń bẹ ẹ̀tí ó sì máa jẹ́ sí pé à ń kí ẹni tá ń tẹ̀ fún tí à ń jọ́sìn fún ó na wọ́n ní ká ṣàlàyé bí méjì àbí mẹ́ta gbogbo ìtẹ̀fúnni gbogbo ìtẹ̀fún ẹ̀dá mi yàtọ̀ fún ọlọ́run ọba tó bá ti jẹ́ sí pé àfi ń jọ́sìn fún ẹ àníyàn ni sẹ́rí iṣẹ́ yìí iṣẹ́ kankan náà ni àmáníyàn ló jẹ́ kọ́ yàtọ̀tọ̀ mo ti ṣàlàyé pé ìgbà míì iṣẹ́ ẹyọ kan báyìí àníyàn sì lè fún nídàájọ́ mẹ́ta so yíba ní sí pé àníyàn tí ẹ tí wọ́n fi ṣe yọ́ ma jẹ́ tọ́ àníyàn tí ẹ tí wọ́n ma fi dé yọ́ ma jẹ́ṣẹ̀ àníyàn tí wọ́n fi ṣe yọ́ ma jẹ́bọ̀ àmọ́ iṣẹ́ kankan náà ní iṣẹ́ mẹ́tẹ̀ta àmọ́ àníyàn àwọn mẹ́tẹ̀ta yẹn òun ló sọ di ló fún ìdájọ́ tí yàtọ̀tọ̀ irú ẹ̀ mọ́ sọ nípa bábíù àti ìṣèrọ́ta àti bẹ́ẹ̀ lọ ni pẹ̀lú ọ̀nà wo tó bá gbà orí burúkú lè ṣe òun àbí irú nǹkan bẹ̀ òun lè kú àbí òun lè má rí ṣe mọ́ ṣe bá ní sí tó bá yẹ pé nítorí ẹ̀ ni wọ́n fi ń bẹ̀rù ẹ̀ ẹgẹ́ bí irú bẹ̀rù tá a máa ń ní fọ́lọ́run ọba irú nǹkan tí a máa ń bẹ̀rù lọ́dọ̀ ọlọ́run ọba ọwá gbé fẹ́rú ẹni bẹ́ẹ̀ náà ní fi ń tẹ̀kí ẹbọ ló ṣe yẹn kódà kọ́ yẹ pé ń kí ni àmọ́ wò pé à bí wọ́n bá tẹ̀ka àwọn bàbá yìí ẹ̀yọ́ ya ọ̀rọ̀ àbí kí wọ́n rápá gbé yàn àbí kí ẹ̀ ṣe àbí kí ẹ̀ yàgàn kí ẹ̀ má rọrùn bí àbí kí ẹ̀ wáṣẹ́ síṣẹ́ kí ẹ̀ má rí iṣẹ́ tí ọ̀bá ti tẹ̀ fún wọn so nǹkan àgbákò kan sá ni kò ní ẹ̀tì kọ́ọ̀dù kankan tí ó bá ní sí pé bá àwọn yìí wọ́n lè kó nira báyàn àbí wọ́n lè sèyàn láǹfà nínú nǹkan tó pẹ́ jẹ́ òní kápá lórí àfọlọ́wọ́n bá tí ó bá ní sí eléyìí wọ́n máa jẹ́ṣẹ́ tó bá jẹ́ sí pé títẹ̀ tó ẹ́ sí pé èyàn kan tẹ̀ láti dọ́gba láti ṣe nǹkan kan tí yẹn fẹ́ ṣe ni bóyá mo fẹ́ mú nǹkan lẹ̀ tí a kí máa tẹ̀ náà ni tí bá ní ilé báyìí nǹkan tó tọ́ ni àádá nìyẹn so àwọn àgbéjúwe rẹ̀ náà nìyẹn so ìwọ̀n bá